orígun àkọ́kọ́ ànáfíò ò ní pé ẹ mọ̀ nígbàgbọ́ nínú kankan míì ẹ mọ̀ gba kankan míì gbọ́ náfíò nìyẹn gbogbo tó bá ń jọ́sìn fún gbogbo tó bá ń wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo tí wọ́n bá ń wá àṣírí níbẹ̀ ẹ mọ̀ nígbàgbọ́ nù ẹ̀. wà al-ithbat tẹ́ẹ̀bà wa mọ̀ wá ìrànlọ́wọ́ ẹjọ́ jẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àníbọ̀ Muhammad sallam ó sọ fún abdullahi ibn abbas radiyallahu anhu ó ní wa idha ista'anta fasta'in billah tó bá wá ìrànlọ́wọ́ wà lọ́dọ̀ ọlọ́run fa idha sa'alta tó bá fẹ́ béèrè fas'alillaha béèrè lọ́dọ̀ ọlọ́run ṣé rí ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ ń sọ fúnra wa yìí tàbá wà fẹ́ fẹ́ a mọ̀ pé àwọn kankan máa ń já wá sọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí mùsùlùmí èyí tó kéré jù bẹ́ẹ̀ ni pé èrò téèyàn náà ó máa rò pé tèmi náà bá ṣe lè ṣe léyìí bóyá àrísìkí atúnfẹ́jù báyìí lọ nínú ẹ̀ àwọn èèyàn ń wẹ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àrísìkí wà tó lóun ṣe nǹkan òun òṣogbo owó lè òun ò forí èèyàn kó fẹ́ òun ò ṣe nǹkan kan tọ́nà bò fẹ́ ọ̀sẹ̀ lòun wẹ̀ ṣùgbọ́n kí ló mọ̀ tán pò pọ̀ tó ń jẹ́ ọ̀sẹ̀ tó padà ń wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé ọṣẹ tí wọ́n ń wẹ̀ ọṣẹ tó já sí pé ọṣẹ àwúre ni gbogbo eléyìí pátápátá ó ti takò láàhìlà àìlàlà gbogbo eléyìí ó ti takò láàhìlà àìlàlà ilé ìjọ ọlọ́run Allah subhanahu wa ta'ala tó fi wálẹ̀ lórí ẹ̀ ikhwatuna fillah inú tá a gbọ́dọ̀ bójútó ká má jẹ́ nǹkan kan ṣe láàhìlà ìlàlà ilé ọlọ́run Allah subhanahu wa tó ti torí ẹ̀ dá ye àti ọ̀run ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìjọsìn ọlọ́run náà nítorí ẹ̀dá wa tí bá máa ń ba ìjọsìn yẹn jẹ́ àbùkátà ká sá ka ká abala ahkam ìdájọ́ ẹ̀sìn pátápátá délé tí ò bá clear lọ́dọ̀ èèyàn ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n ṣe ìdí àwò súnà tó já sí pé tòun ti pé wọ́n ń pera wọn ní àlù súnà yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà tó ń tọwọ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ń bọ̀ eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa tí ò sì nífẹ̀ẹ́ sí kò sí bá a ṣe máa ń gbáyé tí ò ní sí kíni kan ọmọ ẹ̀dẹ́ yẹn fẹ́ gbáyé tí ò ní ní problem ọlọ́run bò lè dá wa bẹ́ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní inna khalaqna inna khalaqna al-insana fi kabadi ọmọ ẹ̀dínyàn inú hílà ìlò ládàáyín sí kò sí tọ́lọ́wọ́ bá máa ń lò ní sábà bí tó jẹ́ pé èèyàn ò gba ayé lẹ́yìn tí ó fọkàn balẹ̀ ju pé kí èèyàn máa sin ọlọ́run kó sì mọ̀ mọ̀ nǹkan kan kó mọ̀ mọ̀ kíni tá gbọ́dọ̀ kíyèsí lábẹ́ la ilaha illallah òun náà ni àwọn ọmọ jẹ̀mú ti bẹ fún la ilaha illallah láìláná onímọ̀jẹ̀mú gẹ́gẹ́ bá ti ọkọ̀ ṣàlàyé fún wa àwọn mọ̀jẹ̀mú láìláná kò yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ ká sì jẹ́ kó mọ̀ wà lóòkan àyà wa aláwọ̀kan bẹ́ẹ̀ àlàílùm àlàílùm ìmọ̀ àmọ̀dájú lórí láìláìlá àwọn ọ̀rọ̀ yìí à ní pẹ́ níbẹ̀ àkànní mọ́ṣáláì mọ́ ńlá wa létí ni torí pé ọ̀gọ̀rọ̀ wa náà òun náà láti mọ́ ń gbọ́ gba àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ìdí tá a fi ń sọ fún wa òun náà ni kó lè já sí wípé a lè dúró tán a sì máa ní àní tó máa wọ̀tún wòsì nínú àyà tó mú wálé kan nínú àyà tó ṣàfihàn pé májẹ̀mú òun náà ni àìmọ̀ ó jẹ́ níbi la ilaha illallah ọlọ́run bá ní fa'lam annahu la ilaha illallah ìwọ ànábì lọ mọ̀ wípé kò sẹ́ni kankan tó yẹn mọ́ ń jọ́sìn fún ẹ kọ́ lọ́sọ́ fún pé fa'lam lọ mọ̀ al-ilm shartun fi la ilaha illallah ìyẹn gbọ́dọ̀ nímọ̀ nípa la ilaha illallah kí ni ìtumọ̀ rẹ̀ kí ni májẹ̀mú ẹ̀ àwọn nǹkan wo ló ba la ilaha illallah jẹ́ gbogbo eléyìí múmìnì gbọ́dọ̀ mọ̀ àyà kìí sí àyà kan kìí al-ilmu bi la ilaha illallah tòun tó ń jẹ́ ìmọ̀ ń bẹ̀ ìtumọ̀ rẹ̀ ọgọ́rọ̀ mùsùlùmí òun ni ò mọ̀túnmọ̀ la ilaha bó ṣe kéré tó yìí ọgọ́rọ̀ mùsùlùmí ò mọ̀túnmọ̀ kódà ẹni tẹ́yìn tó pè láàfà tó bá tún la ilaha illallah fún àwọn tó mọ̀ ó sọ pé ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn ẹni pé nínú tó gbajúmọ̀ òun náà ni pé a sọ ọba ń oníkálukú wa lágbègbè wa òun ni a ní ọba lòun tọ́nà ọba ń sọ ọ́nbẹ̀ ní gẹ́gẹ́ mo sọ fún wa ní ìlà ò gbogbo tó ń jọ́sìn fún nìyẹn ẹni sìn tó bá ti ń jọ́sìn ní fún òun náà pè ní ìlà ọlọ́run ìlà ìlà ha kò sí nǹkan kan tó ń jọ́sìn ní fún tó sì lẹ́tọ̀ọ́ sí láti gba ìjọsìn yẹn tó sì tó máa jọ́sìn fún ìlà Allah ìtumọ̀ eléyìí ló correct àmọ́ ká ní kò sọ́ba kan àfọlọ́hún ìtumọ̀ la ilaha illallah kọ́ ni a gbọ́dọ̀ mọ lábala ìtumọ̀ lábala ìtumọ̀ yẹn ó gbọ́dọ̀ clear àlùbọ̀ Muhammad sallam nínú hadithi Uthman ibn Affan anabi ní mamata wa huwa ya'lamu ẹnikẹ́ni tó bá kú láyé wa huwa ya'lamu tó sì mọ̀ àdìsí wa lọ́dọ̀ Imam Muslim tó mọ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ànáwó la ilaha illallah pé kò sí ẹnì kankan tá a mọ̀ ń jọ́sìn fún tá a mọ̀ wá ní olùrànlọ́wọ́ tá a mọ̀ wá ní <clears throat> tá a mọ̀ wá ní olùkúnlọ́wọ́ àbẹni tó tá a mọ̀ wá bíbọ̀ àṣírí sọ́dọ̀ rẹ̀ òní tó mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ lọ mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ rìn nínú ẹ̀sìn wa yìí àfi pé ìmọ̀ nípa la ilaha illallah ó gbọ́dọ̀ kún torí pé òun gangan ni ìpìlẹ̀ eléyìí tí ọlọ́ọ̀bá aláṣọ tó dá wa lé lórí ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí sọ́kà pé a ní dára dúró níbi àwọn ọ̀rọ̀ yìí ju pé a kàn ń sọ fún wa oníkàlùkù lè mọ nǹkan tó ń ṣe níbi ẹ̀sìn ẹni àlìyẹkìnì lẹ́lẹ́kejì ìrè gbọ́dọ̀ mọ sí èméjì lágbàtí sí èméjì yìí a gbọ́dọ̀ kíyèsí ara wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nínú suratu Hujurat ọ̀rọ̀ ni innamal mu'minuna àwọn tá a pè ní mọ́mìnì àwọn tá a mọ̀ pé mọ̀mìnì làwọn eléyìí alladhina amanu billahi wa rasuli àwọn tó já sí pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n gba òjíṣẹ́ gbọ́ fún alámúyọ̀tà ààbò lẹ́yìn ìgbàgbọ́ yìí kọ́ wọ́n ṣiyèméjì wọ́n sí nínú ẹni tó ń ṣiyèméjì wọ́n sí nínú ẹni tó ń doubt àpẹẹrẹ kéèyàn máa ṣiyèméjì òun náà ni kéèyàn máa rò wípé àwọn kan tí wọ́n kì í ṣe mùsùlùmí bóyá nítorí ìwà àwọn tó dáa àbí torí iṣẹ́ eré kan tí wọ́n ṣe tí ogun ayé rí òun wà ní ìpinnu náà ọlọ́run bàkálà ṣùgbọ́n ìgbà téèyàn ọmọ àmọ̀dájú lórí láhìláhìlára téèyàn gbà nìyẹn àmọ̀dájú níbi ẹ̀sìn yìí ara tó pè fún ni pé anybody tí ò bá ti nígbàgbọ́ nu láhìláhìlára kò lè nípìn nínú àlùjánnà ọlọ́run ọba nínú hadith tí imam muhammad gbà wá àti imam muslim nínú riwaya abi hurairah tàwọn bí ala anhu ọ̀la ó ní ànábì muhammad sallam ń sọ̀rọ̀ ọjọ́ kan anábì ní ashhadu an وأني رسول الله وأني رسول الله Ànábì ní gbólóhùn la ilaha illallah àti pé mi ò ànábì ọlọ́run bá èmi ò òjíṣẹ́ ọlọ́run bá ní la yalqa Allah àbí ìmọ̀ abudun gbèrú sáà kẹfì ìmọ̀ ẹnì kankan ò ní pàdé ọlọ́run bá pẹ̀lú ẹ̀ gbèrú sáà kẹfì ìmọ̀ tí ò sì ní máa ṣe iyèméjì nínú gbólóhùn méjèèjì yìí ilà dákọ̀lá àlùjànnà àyàfi kókó yóò wà àlùjànnà ẹ̀wù bọ́ọ̀lù lánàá bí sọ àmì gbèrú ṣáàkì gbèrú ṣáàkì wọn lẹ́nìkan sọ̀rọ̀ ọjọ́ kan ó wá ń sọ fún un nígbà tí aáwọ̀ wà láàrin àwọn ọmọ ìyá ẹ̀sìn àti àwọn èèyàn kan táwọn èèyàn bóyá wọ́n ń ṣe ìsìláàmù tí ò yanjú àbí kọ́mọ̀tì ẹ̀ jẹ́ mùsùlùmí rárá ẹnìkan wá ń fèsì ẹni tó ń fèsì yìí àmọ́ ní kírunkírun àmọ́ lẹ́yìn tó máa ń jọ́sìn ṣùgbọ́n èsì tó ń sọ fún àwọn ọmọ ẹ̀yà ẹ̀sìn ni pé ẹni ṣòro ọlọ́run bò sọ fún yín pé ìkan lòun ó gbà nínú ẹ̀sìn èyí tọ́lọ́run bó gbà kò sẹ́ni kankan tó ti yín ó sì lè jẹ́ ti ẹ̀tẹ́ ń wò ó pé kò ṣara yín mọ̀ni amana billahi wa rasuli ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ tó bá nígbàgbọ́ pé kò sọ́ba kẹta àjọṣe fún àfi ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wa anni rasulullah tó bá fi nígbàgbọ́ pé mi náà òjíṣẹ́ ọlọ́wọ́ bá mi gbẹ́rù ṣáàkẹ́ òbíhìmá tí ò ṣe iyèméjì nínú méjèèjì yìí anábì ní ẹnìkan ò ní rí bẹ́ẹ̀ illa dakhala al àfikún àlìjànà so ikhwatuna fil iman nínú tá a gbọ́dọ̀ máa fi iyèméjì ń bẹ̀ òun ni ká máa rò wípé ẹ ṣáàjì Islam yìí lọ bóyá òun náà lọ́lọ́run bá ń gbà lólóhùn yẹn ó yọ̀yàn kó inú Islam iyèméjì yìí gbọ́dọ̀ sí ń bẹ̀ ara tí láì lálálá gbọ́dọ̀ dúró lórí òun náà ni àlìyẹ̀kín àlìyẹ̀kín tó já sí pé láyé kò láyé àlùmọ́nà fi ṣàk yóò kọ pé èèyàn dáùtù rárá yóò kọ kúrò ń bẹ́ẹ̀ nínú hadithi Abi Hurairah qala Rasulullah sallallahu alaihi wasallam ànábì sọ pé man laqita min wara'i hadhal hahith ìwọ̀lọ́ ànábì ń sọ fún Abu Hurairah pé sórí tó bá bọ́ sẹ́yìn gàgá yìí anybody tó bá pàdé ń bẹ̀ yashhadu an la ilaha illallah tó bá fi nígbàgbọ́ pé kò sọba kan tá a mọ̀ ń gba ìjọsìn lọ́wọ́ tó mọ̀ ń gba ìjọsìn lọ́wọ́ ẹrú àfi ọlọ́ọ̀ba mustaqinan tó mustaqinan biha o ó clear nínú ọkàn rẹ̀ pé ọlọ́run bá nìkan ni ó gba ìjọsìn ànábì sọ fún àbúrò rẹ̀ pé whoever tó bá pàdé lẹ́yìn gàgà mustaqinan biha qalbuhu tó bá fi nígbàgbọ́ ní la ilaha illallah tó sì dá lójú nínú ọkàn rẹ̀ fabashiruhu bil janna ànábì sọ fún àbúrò rẹ̀ pé irú ẹni yẹn fún onírú àlùjànnà so mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì yìí tí láìláà láà gbọ́dọ̀ dúró lórí òun náà ni àlìyẹ̀pín ikhwatuna fil iman ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹ̀ṣẹ̀ yìí tí ó fi yẹ̀pín lọ́dọ̀ rẹ̀ ó kàn ń ṣe bóyá bóyá yóò di oore ni ọlọ́run ò ní gbà báyẹn làbúdà mí náà lè yẹ̀pín shartun min shuruti la ilaha illallah ẹlẹ́kẹta mẹ́ẹ̀ òun náà ni alqabul ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ òun láìláà tó ń sọ lẹ́nu ṣùgbọ́n kò gbà nínú ọkàn rẹ̀ torí ẹ̀ lẹ́ẹ̀fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò mọ̀ ṣàdúrà yóò mọ̀ ṣe láìláìláìlá pẹ̀lú ádàbí tó pọ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ yóò mọ̀ wẹ̀sẹ̀ torí pé láìláìlá tó gbà yẹn kò gbà lágbà tán láìláìláìlá yẹn kò dá lójú pé yóò jẹ́ gbọ́dọ̀ wọn bá Allah subhanahu wa ta'ala ṣe sọ nínú al-Qur'an ọlọ́run bá ń sọ fún ẹnu sọ́ọ̀tù sọ̀fà àyà thirty five to thirty six ọlọ́ni innahum kánú ìdá kí lálá òmùlá ìlà ìlọ̀lọ́ yastakbirun tí wọ́n bá ń sọ fún ọ pé ẹ má wẹ̀sẹ̀ ẹ ń gẹ́gẹ́ bí mùsùlùmí rè ẹ ní nǹkan tẹ ẹ ní ẹ ní ìdí nǹkan tẹ ẹ fẹ́ pọ̀tẹ́tẹ́ ó ní yastakbirun ẹ rí wọn tí wọ́n mọ̀ pa ní pé ẹ kí n má wẹ̀sẹ̀ ẹ bá tèmi jẹ́ ni. kí lẹ mí ẹ̀sìn wo tẹ́ gbà òun náà sì ń kírun wọ̀yàkù lóòní wọ́n mọ̀ sọ pé àìnà làtàríkù àálẹ̀ àtìmá atina ṣá erin mọ̀jìnà gẹ́gẹ́ bó ti jẹ́ pé jọ́tà àdébí sọ̀rọ̀ àṣàlà náà sọ fáwọn èèyàn pé ká dúró tán ká sin ọlọ́run ká mọ́ wọ̀ tó ká mọ́ wò sí nǹkan ń sọ fún wọn náà ni pé a ní wọn káàkiri tó yẹ pé ìgbéraga ni wọn ò ní lísìn wọn ò ní gbọ́ nǹkan tá à ń sọ fún wọn. ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó fẹ́ pété abálagbá la ilaha illallah kó mọ̀ tẹ̀kù síbi kan a nínú hadithu anubu muhammad sallallahu alayhi wa sallam nínú riwaya abi musa al-ash'ari ni qala rasulullah sallallahu alayhi wa sallam wa dhalika mathalu man faquha fi dinillah. ونفعه ما بعثني الله به من الهدى والعلم فعلم وعلم النبي صلى الله عليه وسلم alábi ní àpèjúwe ẹni tó bá gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé tó ṣàǹfààní pẹ̀lú ẹ̀ pẹ̀lú nǹkan tí ọlọ́run gbèmí ànábì lórí nínú ọ̀nà mọ́ àti ìmọ̀ fa wà àlàmà òun fúnra rẹ̀ mọ̀ ó sì tún sọ fáwọn èèyàn ó wà mithlu man lam yarfa' bidhalika ra'sa bẹ́ẹ̀ náà sì ni wọ́n tẹ́ pé kò tí ẹ̀ gbórí òkè gan pé kí náà ń wí. wa lam yaqbal huda Allahi alladhi ursiltu bi bẹ́ẹ̀ náà sì ni kó sẹ́ pé kò nígbàgbọ́ nínú tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó gbé mi ànábì dìde tó fi rán mi ànábì ní irú ẹni yẹn kò nígbàgbọ́ níbẹ̀ anybody tí ò bá ti ṣe kọ̀bóòlù táàmù gbígbà tán tó pé nínú la ilaha illallah rẹ̀ irú ẹni yìí ìsìláàmù rẹ̀ ní ààyè jẹ̀lbáàpù rẹ̀ ò bá tóbi nínú gbọ́n rẹ̀ ò bá pọ̀ ikhwatuna fi dinillah inú ta gbọ́dọ̀ ní àkíyèsí pẹ̀lú ẹ̀ òkè kájẹ́kẹ́sì wa bó bá a ṣe ń wò wá ní gbangba kó sí pé bẹ́ẹ̀ náà náà rí wa náà ní kọ̀rọ̀ o ìgbẹ́ tí ó wá wò wá ní kọ̀rọ̀ jù òun náà ni Rabbuna subhanahu wa ta'ala so ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ mùsùlùmí lẹ́ni òun ni àwọn ìpìlẹ̀ láìláìláì ni òyànjú lọ́dọ̀ rẹ̀ èyí tó jẹ́lẹ̀ kẹrin mẹ́rin pé a kàn mọ́rọ̀ pẹ̀lú àwọn kan kó tó di pé a máa sọ àwọn ọ̀rọ̀ míì lẹ́yìn ìgbà tá a fi sọ nípa ọ̀rọ̀ níyà tá a fi parí ẹ̀ òun náà pé ká ọkọ̀ síra wa létí pẹ̀lú àwọn tó jẹ́ ìpìlẹ̀ níbi ẹ̀sìn téèyàn bá wal-istislam bima dallat alayhi ntí láyé lálẹ́ bá pè fún ìyẹn gbọ́dọ̀ jùpájú sẹ́lẹ̀ ó sì fi àpọ́nlé náà al-Qur'an Karim ọlọ́ni wa man yuslimu wajhahu ila Allahi wa huwa muhsin ẹni tó bá ju tó bá tó bá submit ara rẹ̀ fún ọlọ́run ọba wa huwa muhsin tó dẹ̀ da níbi ẹ̀sìn ẹ̀ ọkọ̀ distance sakabe urwatil wuthqa irú ẹni nǹkan ó ti di okùn ọlọ́run ọba tó yíyọ ti dì mú wa ila Allahi akibatul umur gbogbo àlámọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ni yóò padà sí ọlọ́run ọba Allah subhanahu fẹ́ kọjá sí kéèyàn gbà lágbà tán gbogbo òfin ọlọ́run ó lọ́rùn o kò tẹ́ lọ́rùn ká gbà tán ká ọlọ́ba ni wàhùwà mọ́sí àlìsàánù níbi àyà yìí mùwáhìdù tó gbọ́n náà bá gbọ́ wàlí òrùwà tó lè wọ́sọ̀kọ́ la ilaha illallah ẹni yẹn ti jùlọ mọ́ la ilaha illallah so nínú alukur'an kẹrin ọlọ́run ni wà àníbù ila rabbikum ẹsẹ̀ rí padà sọ́dọ̀ ọlọ́run ọba wà aslimu lah kẹ́ẹ̀sì gbàlágbà tán ẹ mọ̀ jẹ́ sí wípé ẹ ní option mélòó mélòó mùsùlùmí tó yẹ pé ọ̀rọ̀ hijab tó bá jóbìnrin nísìn ọ̀rọ̀ hijab lọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ béèrè ni pé sọ̀ràn yẹn nu tó wọn bá ti ṣòfin kódà kó mọ̀ tẹ̀yìn èyí ó gbà fòfin ọlọ́run bá ní. bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin tó já pé abala abi tí ó bá lọ́rùn òun là mọ́ níbi òfin ọlọ́run ilé yìí kò bẹ́ẹ̀. ìwọ́n sínú ìjọsìn ọlọ́run ọba alhamdulillah kò sẹ́ni kankan nínú wa lónìí nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn atẹ́kẹ́ ọlọ́run ṣàánú pẹ̀lú súnà àti pé adúró pẹ̀lú ìbáàdà eléyìí tó yẹ kó alhamdulillah ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan bá fẹ́ gbé mọ́ wa lọ́wọ́ lábala la ilaha illallah mo sọ níbẹ̀rẹ̀ mo ní ṣàìtàn àyíṣà ṣàìtàn ó ti já kàn wípé bóyá àbí àní kírun mọ́ àbí àní gbàwẹ̀ mọ́ àbí àjò ní mọ́ gbogbo lẹ́yìn wa ṣùgbọ́n ó ti lé àwọn nǹkan kọ̀ọ̀kan kalẹ̀ fún wa tó já sí pé àwọn nǹkan yìí kọ́ òní ò mọ̀ ba islam jẹ́ mọ́ wa lára nínú májẹ̀mú la ilaha illallah àṣìdìkú òun náà ni òdodo eléyìí tí ọ̀rọ̀ òun ní ráàyè bẹ̀ nínú tá gbọ́dọ̀ mọ̀ ni wípé tó o bá lọ gba la ilaha illallah kò jẹ́ kórìí tàbá sọ́ọ̀lù ọlọ́run wa minan nas. من يقول آمنا بالله وباليوم الآخر. yawmil akhir ọlọ́run bá ní ó ń bẹ nú àwọn èèyàn nínú suratul Baqara yóò mọ̀ ní agbọ́nà bá gbọ́ àtọ́jọ́ ọgbà kíyàmọ̀ wa ma hum bi mu'minin ọlọ́run irọ́ dẹ̀ ni kọ́lọ́ wọn ìwà ní màdùn fi kí ọlọ́run bá ní yukhadi'una Allaha wọ́n mọ̀ tán ọlọ́run walladhina amanu wọ́n mọ̀ tán àwọn mùmìnì wàmọ yẹkùtẹ òun náà ilà àwòfúsà òun wàmọ yẹsùn ọlọ́run ní wọn láì àìmọ̀ ló dẹ̀ ń ṣe wọn èèyàn ò lè tán ọlọ́run ọlọ́run ní ara wọn ni wọ́n tàn so nínú àwọn èèyàn tẹ́ pé ntáwọn ń ṣe wọn kàn máa àpíà sí wa gẹ́gẹ́ bíi mùsùlùmí wàlẹ́ so nínú mùsùlùmí nínú hadith anas bin malik anabi muhammad sallallahu alaihi wasallam anabi ma ahadin yashhadu an la ilaha illallah wa anna muhammad rasulullah sidiqan min qalbihi ànábì ni kò sẹ́ni kẹ̀kẹ́ tí ó jẹ́rìí wípé kò sí ọba kan tó máa ń jọ́sìn fún kò sọ́ba kan tá à ń jọ́sìn fún kò sọ́ba kan tó máa ń gba ìjọ́sìn àfi allah subhanahu wa ta'ala wa anna muhammad rasulullah tó sì nígbà pé mi ò jí sẹ́lá muhammad kò jí sí ọlọ́run ni mo jẹ́ ànábì ni sidiqan min qalbihi tó yẹ pé òdodo nìkan yẹn dẹ̀ jẹ́ lọ́kàn rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ ìwọ́n lè jìnnà àwọn èèyàn ń bẹ ọmọ ìyá ni wọn wàláhì tẹ́ pé gbogbo tá à ń sọ yìí kò jẹ́ òdodo lọ́kàn tí wọn wàláhì lèèṣì torí pé ẹ̀ẹ́rì wọn nígbà míì tẹ́ bá sọ pé ànábì sọ báyìí ẹ máa rí approach wọn sí gbólóhùn tánàbì sọ ẹ máa rí reactions wọn sí nǹkan tánàbì sọ ànábì ni sídì kan ní qalbi tó jẹ́ òdodo nínú ọkàn rẹ̀ illa harramallahu alayhi ala illa harramahu Allahu àlànà àti pé irú èèyàn yẹn Allah subhanahu wa ta'ala yóò là á kúrò níbi iná tábàwò hadith lábàwò kó kan wá bá nípa Muhammad sallam ó wá ń béèrè lọ́wọ́ ànábì nípa arkanul Islam àwọn orígun Islam nígbà tánábì wá fún ní làbárí tán ó wá ń béèrè lọ́wọ́ ànábì sallam hal alayya ghayruha lẹ́yìn àwọn tó jẹ́ òpó yìí ìrìnsẹ̀ ọlọ́run sí nǹkan míì tó ń bẹ ọ̀dàlà ilà àǹtàtọ̀ wà á ànábì ni kò sí nǹkan míì tó jẹ́ gbòógì mọ́ àfi tó o bá fẹ́ ṣe àṣegbọ́ rẹ fúnra rẹ lóko kọ́ọ̀là wà lọ ọkùnrin wa ni mo fi ọlọ́run bá búra la azidu àlèyá wọn la àǹkùs ọwọ́n tó sọ yìí o mi ò ní lé nǹkan kan kó mi sì ní jẹ́ nǹkan kó wọ́n dín kó gbẹ̀bí jùlọ ma ànábì ni aflaha ń sọdàkọ ọkùnrin ó ti ṣoríire tó bá jẹ́ pé bó ṣe sọ yìí o tó bá jẹ́ olódodo pẹ̀lú ẹ òdodo níbi ìmánì wa ó pàtàkì ikhwatuna fillah torí tọ́pọ̀lọpọ̀ ń dá lẹ́yìn oníkálukú ló mọ̀ ṣùgbọ́n sọ pé òkùnkùn kì í kù kò nínú mọ̀mọ́mọ́ àti ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala nígbà tí a máa tẹ̀síwájú tó bá tún dọ̀la nípa àwọn mọ́jẹ̀mú tó wà lórí la ilaha illallah tí ò yẹ kẹ́ni kankan nù wa ká má fi sin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala owó ìta àtúnṣe yìí kó gbà níjọsìn fẹ́ni tó ń sọ̀rọ̀ àtẹni tó ń gbọ́ kó sì jẹ́ kó jẹ́ orí fún wa lọ́jọ́ tí ò ní sówó tí ò ní sọmọ àfẹn tó bá pàdé ọlọ́ọ̀bà ló ọkàn ilé tó lálàáfíà wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأحسن الله إليكم kí alákìyọ yẹ kí a rí pẹ̀lú dáadáa àsìkò tó lọ pọ̀ àmọ́ kí àwọn sheikh bá wa dá ìbéèrè méjì ránpẹ́ wọ́n ní ẹni tí ó kọ́ ẹ̀rọ ojú láti gbà sílẹ̀ tó má tí ò fi ṣe àwọn súnà náà kọ̀ wá ti náfìlà méjì ojoojúmọ́ yẹn wọ́n ní ìjẹ́ òǹtàn lè ṣe kọ́ bọ́ọ̀wù rẹ̀ kó san gbogbo twelve yẹn ní ẹ̀yìn sọ̀lá tó dáa حياكم الله جزاكم الله خيرا لا مانع kò sí nǹkan tó kọ̀ fún láti ṣe bẹ́ẹ̀ àlùlámọ́ kọ́ lẹ́bi dárí àwọn àfẹ́fẹ́ wọn ní ìrìn ṣe kọ́ dánwò sí ọ̀nà àwọn àti ọlọ́run àlẹ́. lápapọ̀ pẹ̀lú oníbèrè ṣe bèrè wípé ǹjẹ́ sọ̀rọ̀ tẹ̀síbẹ̀ kí ni ìṣòro nínú òfin wa báwo lè ráṣẹ bó láṣẹ kí sọlá tó tẹsíbẹ. ọlọ́run àlà sọlá tó tẹsíbẹ sí àmì kọ̀ọ̀lá ní ìdẹ̀lẹ̀ òlàmọ́ mo bẹ́ẹ̀ náà àwọn onímọ̀ tí wọ́n gba sọlá tó tẹsíbẹ ó sì ń bẹ nínú àwọn tí wọ́n sọ pé hadith tó gbé wá kò lálàáfíà wà ala kulli ah, sọlá tó tẹsíbẹ fìdí ní màrúf nǹkan tó gbajúmọ̀ ni nínú ẹ̀sìn ṣùgbọ́n ọ̀rọ̀ wà lórí bẹ́ẹ̀nà tó àfihàn hadith láàrin pé hadith yẹn lálàáfíà àbí àbí hadith yẹn só lẹ̀ ọ̀rọ̀ wà lórí ẹ̀la àwọn àfa so ẹni tó bá mú kìíní àbí kejì ń bẹ̀ àtà láàyà ni láàyò làmù kò sí tá a fẹ́ sọ fún pé bóyá ó ṣe fẹ́ náà àbí ó ṣe bídà torí pé méjì làwọn àfa pín sí lórí ẹ̀wọ̀n láwọn àlàwọ̀ àlẹ́ àṣùgbọ́n nípa bóun ni a ṣe kí kọ́dùlà àyàdúró ní torí pé mẹ́lò tí wọ́n lọ síbi dọ́àfù hadith yẹn àti oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn afáà sọ ń bẹ̀ wà lọ́wọ́ àlàm ṣùgbọ́n wà lákùlà odidi ọ̀rọ̀ ni tó bá jẹ́ pé ẹni tó bá lè ẹni tó ẹ̀dùn pàṣípò ti lọ so inṣàlá tó bá ti dìgbà mi yà á nílé wà lọ́wọ́ àlàm. àmì jẹ́sàkùn lọ́kàrà ẹ jẹ́ kí n fi kan ìfún pàtàkì pọ̀ oníbèrè sí ìbéèrè pé màmá àwọn gba ìsìláàmù ní ìjọba nínú Ramadan wọ́n ní ìgbéyàwó ẹ̀ mẹ́rin tàbí sẹ́yìn ǹjẹ́ ó ti di ọ̀ràn fún wọn láti gbà padà ṣáyà kún bọ́. lọ́mú abiola ọkọlọba ni mímọ̀ náà dúró àti ẹnì kọ̀ọ̀kan wa àǹgbà tó bá gbà síláàmù nínú oṣù Ramadan alápọ̀nlé yẹn lẹ́yìn ìgbà tá a ti gba àwẹ̀ mẹ́rin ìná tó gbà síláàmù àwẹ̀ mẹ́rin tá a ti gbà ṣáájú yẹn kì í sọ̀rọ̀ yẹn fún wọn nítorí pé wọn ti di ẹni tá a la ẹ̀wọ̀ bọ̀ lọ́rùn àbí ká sọ pé májẹ̀mú àwẹ̀ kò tí ì di ọ̀ràn yẹn fún wọn àwẹ̀ tí ì dọ̀ràn yẹn fún wọn lókùgbà tí wọn bá ti wọnú Islam so wọn ní bùkátà tí kò wọ́n gbà padà ọwọ́ bí tí wọ́n ti bẹ̀rẹ̀ bí irun náà ni so ọjọ́ tí wọn ní kírun gbogbo ti bọ́ sẹ́yìn náà wọn ní kí wa ta'ala yóò bá ní wa ala. fún gbogbo àwa tí à ń sèmọ̀ pé ilé tí a ṣe group kí á mọ̀ bẹ̀rẹ̀ torí tọ́lọ̀ so ọ̀pọ̀lọpọ̀ group ni àwọn hackers ni wọ́n ń gbà ní àsìkò yìí ìpínlẹ̀ tó ní àfi group náà pàdé fún àsìkò díẹ̀ gbogbo àti yàrá níbẹ̀rẹ̀ kí a máa send a private sí orí dm mi Allah subhanahu wa ta'ala yóò gbà níbẹ̀ sọ́wọ́ jazakallahu khairan wa asan lọ́wọ́ rẹ̀.